babere mi ilayi 1439 non to muri mi hijira huri makka na madina kana sarere ihana ni eba eh, ini ohu january 2018 ilana ika ya shawe ni tambih ulil albab kini akida i isufi especially that of tijani ọmọ bi ilayi another continue on hi ati ohu na ono ivahi 120 eni number 50 number 50 ebe nyuma ni na nato ebare o oki point number 50 abul abbas atijani oki abul abbas anabi shehu tijani yadai a claim anna nabiyya sallallahu alayhi wa alihi ka nabi sallallahu wa sallam. katama risala nto muri ɔdi to tɛ anyɔ no se tɛ yi no to li ashabihi yasaabi a nini no alikiram ana yi ka anu ba nyɛ nibi do nto muri yɛ ka adu wan bikɔlihi ɔyi ka ɔna ka lamma soyila ame hose halkana halkana wala di adam sallallahu alaihi wasallam aliman bi hadha alfadl ama hose ka anabi anabi ɔdɔ bi dija anabi adam ɔyɛ ubanyɔ na ɔnu ka salatu fati ɔmaninya ɔyɛ. faka yani fadlu salat al bi mana ubanya salat al unto muri ka salat al o qala na'am baka eh o alam bihi o ye ka qult ne akademika alam yazkuruhu li ashabihi ridwanullahi na ka manahu amron dɔka isame kasa nebi ka isili yɔ ya nebi kasa nebi ka ere yɛ ba yɔm al awal ɔnyi papa yinan anahu alima bi tahiri wakiti anebi ba n'ayɛ inu mɔdele ma anebi ya nebi ma ba ho na eyi nto yɛ o kuda anebi ba anebi okoko si ma ba ho na dɔ yɛ so ɔnyala yi ni anamɛ ka asɔkɔ bɔ nono. and then ọmọ náà lè bá sí yẹ ẹ wujud man yazaruhu yazaruhu ala yadihi fi dhalika alwaqt ok ere ẹrẹ nyọ ọdún náà ìka òmùrí ìfẹ́ àti selection náà ọba jòdì ní wọn ní ṣe ọtọ ẹ isi òmùrí sì gẹrẹ ayẹ tẹ ọdún náà idan hoba na mai ka a san nabi sallallahu alaihi wasallam a so ka zo a harka annahu law zakaru lahum hadha al-fadl al-azim fi hadha al-amal al-qalil ari ka nabi ya ne ka zo a da nabi ya ne ka zo ka ukoro kionon o ya ne ka o banya na ni ukoro kionon don ka ka ha odo ma ne me o banya na ni na ni and then do kondo ni apenia so it's very like 80 cause 15 second dollar ka daka ya abi ntozi ọrọ ọna ịnọ na ọka latọlabu minuhu anyị obeyi na lahu bẹẹ na aka ne biko malaya ni kẹne mọ nura bẹẹ na aka ne bi ya ni na ọmọ mẹka ọmọ mẹka ọmọ ya akwụkwọ ahụ ndị sara abụọ abụọ ọdọkụ na ɔkala ɛnima na hana bi nsɛm ɔkala shiddati hirisihim alal khayr agobi kala na mu bɛni ni ɛɛnyira kɔkɔrɔ yi lan ɛtɛtɛrɛ so ɔbɛ yɛ sika ani bi ɔka hɛ ni and then ɛdɛ sika nɔɛ walam yakun zuhuruhu fi waqtihim and then hazala alifati asaati bɛ ti muna ne na paa ɛyi tukɔ tɔ hɛ kɛ yi muna hɛ tɔ hɛ wɔn so bɛn ne kuzi ka a kaa bɛ nu so ɔmani ni jawahirul maani ɔka hunzur jawahirul maani nusxa nusxatul maktabati shabiya albab rabi الفصل الثاني في فضل ورده الجزء الأول الصفحة ألف الصفحة مئة وواحد وأربعين so wani ni page ini volume one page one forty one hizo ni jawahir almani yao me ya maktaba tu shabia awadu wabi jawahir almani shiraf maktab albuhuth volume one page fifty nine awadu wabi ni eh, jawahir almani alisis pele ni ni volume one ni page one sixty seven so ani ọmọ ẹkọ ọmọ ẹ anamẹka asasa mi nìrẹ báyẹn lẹsìkà ɛna mu ana kumfutu yɛ ɔbanya no wia na wa ɔha ho no nwiri mmerɛ yi ɛnɛ no ɛbɛ kɛnɛ kɛnɛ nɛ nam kɔɔluhu ɔka awele ɔyikɔ no ka idikɔ idakɔrɔhu lahu ka bahyɛ ɔdate tɔnin walam yu'allimhu li ashabihi annabi e ya sahabiyan raddun ala qawlihi ta'ala kɔdu mɛ n'a miri jɛn da yi o mori le n'o mori ka ka le n'o mori ka wɔ le tse ɛ an t'o mori yɛrɛ b'a mɛ so o ka o mori ki ba da uzubi lahi na shetɔ ne rɔdzi ka ya ayi wa nabi ma ya ayi wa rusul ya ayi wa rusul ma hɛ ɛwɔ ɔkitɛ o mori yi balik ma umzi la yi de ka wa ki wa ka fiɛhi ɛ eh, isana ike ekyi yɛ tɛ o min rɔbik k'o do mori yɛ o kaaya la mi. omuli bana moda ntomuli kuntomuli oketo do mori subhanahu wa ta'ala da ka ntomuli kan wa illam yaf'al wa illam taf'al wa ka wa ma ne ma ki me kan kama ballakta risalata ka ye ka wele ba wele ani ko nyana na ba wele ba keto mori sha da ba ani ko nyana no wele ba ka aboto do ka abandele not that no abandele invalid so annabi sallallahu alaihi wasallam bana ki tutute domure wa confirm man ka islam wasu go ona yake to islam ne yana e wa ka ko muri he ye ke ke to ande annabi bana ki to ini hajatul wada untu muri mera o mera mi hutuba dola kare ya dan to emle ona e ko e o wo sho muri hi sho muri manu posa e

ha ini ọzọnyọnyi aga ma omorihi eh da ke nwere ha kuntu omorihi enwe ami in alhamdulillah dama alhamdulillah rabbil alamin wassalatu wassalam ala rasulillahi alladhi ballaga risala ana magamuntu omorihi أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة وكشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين ana mega muntu omuli ka oyihe omuli onne nwara no betu anne bia na yi adal amana amana obe ni kasi toyon otete se bo obe ni ko omuli ya on o o return an o me ame kome wa ballaga risala to o ka o ka wa nasoha umma ora minasiha al-umma ora ka ya abisana ba boy da ya abisana ba abisana ba abisana kenya divi annabi kenya annabi kunyara na tovine hono ka ya ali umma abisana nyon so amal jana na abisana nyon ana nyon ha ho nera enyi kunyana bed of ne ne ya ka ya al-umma ne donc wakashafa al-gumma annabi sallallahu alaihi wasallam abre na be izi annabi o kare oguba ni kozi o mekle wajahada fillah dan nabi don mi jihadi to zo morin don kure ku to zo morin don masu wuri to zo morin hakko jihadi jihad boro igore jihad annabi jihad annabi sallallahu alaihi wasallam on hatta atahu yakin foro dan gisu bito isan nabi da sanan salawatullahi wa salamuhu ala hazihi nabiyyu rahma Oyi oyiwo mori ata mbo mori oni twa nebia na ka nebia na yamba ovin wala alihi atanne hidan at-tahirin na ka bukuma kumia nebia wa sahabatihi atasabian gurul mayamin ana eni manaza enne enne bire ne yesire tembe azab imma ekelo no no me kai mi hidan na nyere tem anen me bobo mi den na azab ɛnɛ man da ɛkɔ no ɔnɛba yɛn abɔne aka ɛnɛ mɛ kaa yɛn ɛnɛ mo resim saba bi azaa bi anan ka ɛnɛ represent anabi anabi sallallahu alaihi wasallam abɛ anabi anabɔ ɛnɛ esu da ahyɛ anabi ɛsɛ represent ɛnɛ ama anabi ayi sallallahu alaihi wasallam ɔnim esu ɛni da anabi ɛsɛ abi ɔkɔrɔ no da ɛka ɛni azanabi ne shoulder ɛnɛ bi ɛnɛ bi sahabi ni and o tu yi wo twɛtɛ so ọdẹ mẹsì ọdẹ mẹsì ju ohun tó mọlẹ sàlọlá sàlám kọ ọdẹ tó tẹ ohun tó mọlẹ ẹdẹ tó tẹ ẹyin sọ ohun tó mọlẹ sàlọlá sàlám ẹyin sọ sí tẹ dọkì wọ màálùm so ayọ náà náà ẹni sọ àtúntò máa sixty seven dọkì wọ màálùm nsọ náà kàkà ayọvin anal kitman kisa náà kàkà kàtọ anibi tó dọọdẹ tó tẹ ẹdẹ ẹkẹtọ ntẹtẹ màálùm. enyi si ọbịa bimana mustahil enyi si ọbịa anabi ni ọmụ na mmiri asị ma anabi anabi mmiri ọ nọ ọyịwa ee ma ṣe nwuri mmadụ naanị ka ọdụ mmiri mba ee ma ṣe ngwọdọ nọ ma ha lụ n'ala ambiya aba anabi ndị mọbịa ebe ntụ mmiri nyere kene ụwa rusul ata bọkịta ndị mọbịa ene ma wọme alayhi salatu wassalam oyi mmiri hi ọnri enwere ndị ha لأنهم خيانة للأمانة ọkàkọ́ kejì àmbọ́ọ̀bì rere rere ọ̀sẹ̀tẹ̀sẹ̀bẹ̀ náà ìka òmùrí ọ̀sẹ̀ wọn àbẹ̀kẹ̀ náà di tó tẹ̀ ẹ̀ní màmí jàmbá ẹ̀ní màmí okùn mi yára ẹ̀ní màmí pẹ́yàrá àmẹ̀kẹ̀ nùkà ẹ̀ní ká ilẹ̀ ọbẹ̀ ẹni quran ọ a tu ohubo ni quran e isi te baba kan sallallahu alaihi wasallam boy ba kan amani tu hubo da bona da be he huwa kan a umori oso da ko na mere i am not am ni ba ne ba na ko ele kaka hmm. sada ne ba ka ma bo be do ba kan anabo si zayid ɔne zayid horobɔ ɔno mo hikɔ ni nzɔto la hazab ɔnto mo de ofi ilan amadu mo de ato wɔn ka anka wo eyi anwa zan erema ko mo de awuro ko eyi anwa ni dɔn mo de zɔ kaba yi na esi kɔnɔ semen agobe asɔ asɔ da nada ɔnɔsi ɔnɔsi ntɔmɔ yi dɔ ɔsi mi ɛkɔ yi ɔsi mi example yi daa so na ne ne yɛrɛ ka ɔdɔ onyo di dada lɛm ne ibuja no mo tɔɔ bi ɔho rɛ wɔ ɔhuro sa no wɔ so ɔno na hyɛ opɛ ho ana ana akɔhyɛ ɔdɔ mbara adopted son just like islam kee do la o ɔdɔ de nyu jɔ no ɔsɔ no ɔsɔ mo lis ɔsɔ mo lis kɔn fɛ tɔn yɛ nana wɔn daa bɔdɔ wɔn wɔn yɛ wɔn no ntɔn mo yɛ de ba se tɛ hata ntɔn e na ɔkɔdɔ kó kisa na kɔnɔ ka awɔ o de yi rịpọta ni do ripɔta ni anka mmemme ka àtúmọ̀ na ɔkɔ na n'akuta na ɛka yi deɛ dɛ ɔdɛ ɛkɔɛ ni tutu ohu bɔ ɛnwere ɛno deɛ ɔno k'a kool a k'a kɛn dɛ ɔkɔ kisa kɔnɔ ka kool hu ahad k'a kɔ omori bi konyara dɔlɔ ne kool ahad ndị na ka ahad. wakul rabbi zidni ilma ka aka omori ham dati no yam ina no kono ka rabbi zidni ilma dole ka wakul rabbi zidni ilma agbu to no me mebe ovoi ovoi wa intact annabi sallallahu alaihi wasallam enyo ina nyane nike no ditote iyazan billah ya sallallahu alaihi afia donc wala shakka enyo jire kaka anna nisbata alkitman kisa na ahi ɔyɛ de to tɛ dɔɔdo si yiwa anabi ni asena abayere anabi ni asena abayere kitumani lei asena abayere sallallahu alaihi wasallam kufurun bi ijima il ulama ka kahuri nkyɛ ɔbɛn akama wɔ ɔbɛn abar hɔ ɔman tɛbi ntɛ tena ne nkɔ ɔna man ka ntɔ mori ɔdɔ nɔ ɔrabi ɔrama kama ɔkɔ mori nɔ ɔdɔ mi si ju wɔn tɔ mori sallallahu alaihi wasallam so ɛyin sɛ mu di kata now point anato six uh, fifty one dɔ akparo delil ɔka enehu be enehu kerekere inibenu ala ana akazibi abil abbas tijani kini ka ili kyɛnɛ ka abil abbas oo oh, oche okay. kontomorihi àbí ní tẹ̀rí kan náà já wazat kẹ́sìbò kólà kàdáà kólì o ọkà ọ̀ọ̀bà jìnnà orí èhu ní àbíríkye náà ìka che che che ala ala wajihi ala wajihi arus kirifitis àbúrò ní che kirifitis àbíríkye náà ní kyekyekyé àná wà jìnnà wa fi ahadihi inú mọ́nù kọluhu ọnọba ilẹ ka le kan fi zikiri fọdil fati fatiha daa kan ka ọbanyana yi ni fatiha wa akwụkwọ nam amal fatiha ọka aweli aweli fatiha bụ fakọdị zakaro lana ọkara ara aka anyị rasulullah sallallahu ntụmiri ara aka anyị inna fiha bikulli marrotin ajiri ajiro hatimatin minal, minal qur'an ɔka ɔnyutosi ɔman ɔki ɔyima ni kawo kpanyara kɛnɛ ɔnyutosi complete quran no ɛ complete quran so ɛ ti anke ɛmɛ quran wɔ ni ɛhɛ ɛŋlɛ yɔ fɔn wájà dɔ ṣe bí tèlí kàn kẹna ọ̀la àbá yin sọ ní ẹ bá jìnnà nù ẹ àbẹ mi ni complete quran fati ẹ̀ yìí nàn àmọ́ kí fati ọ̀nà complete quran hele non hal yukal o sale do e e se do doki o mani ka poro do kwa ila an kola do kan an do ka fa kola li nuntu mi ra kan sallallahu alaihi wasallam fiha inan ka aktharu min dhalik o ya kuhuna bo wa ya hasulu litaliha oki o no re nyutosi yo na ka ko fi kulli marra inu ponyara bi adadi hurufiha ini opere ko letters an wa huruf qur'an do lengi to se abere ki haraka na ni qur'an bi kulli harfin okay awere eh trezo harafi ko nkonyara ba harafi ko nkonyara sabu kusurin da anyi eh, mansion ana ka da yodo no himba wasabu hurin da re konyere na aljana himba yodo no donc kultu wakɔdi kiila ina hurufa ina hurufa alqur'an sama salasu mi'a alfi wa ihda wa ishiri wa ishiruna alfin wa hamsata wa sabuuna ɔkata ni kan kan ama ka ki leta si qur'an bi bi three hundred and twenty one thousand eighty five eh, seventy five sorry dɔka fayida dɔrɔbta ha fi sabu atin ɔki aha multiply am by seven wahi adadul hur wal kusur so da economy irikɔ ɔnyɛ ne ɔniri mansion anaba adayɔda iri hɛ tɔrɔsɔ tɔrɔsɔ anaba Because the harfin sabu ati alfi alfu alfi. ألف ومئة ألف وسبع وأربعون ألفا وخمسمائة وخمسمائة وخمسة وعشرون هوراء وقصر onika ama ni multiply yani dosuru by seven dosuru ki number na kwa anyi bi one million one so omare ní jawahirul maani ini popular eh, maktabatu shabiya nusra ni maktabatu shabiya albabul arabi alfasl athani fi fadl walidihi juzul awal ni volume one page 150 ni ti jawahirul maani ishrafu maktabul buhuth volume one sixty àti jawahirul maani ali six ọmọrẹ ni volume one one seventy. six na doki asahi oki anabi de da anal adad ɔbika erekani erekani bi bi ɛɛ three hundred and twenty one thousand forty seventy five alɛdi dakarahu abul abbas anayi ka abul abbas ọka ọmanika ìdè ẹni nọmba náà manika ìdè adọrọptahu fi sabat ka atansan na multiply by seven yẹ xaruju kisan akọ anyi nan ọnà bi two thousand ẹ eh, two million two hundred and forty seven thousand eh, five hundred and twenty five ẹ eh, bí sọnà kàìsàn náà ni yanni alfa alfa alfin. ومئتان وسبع وأربعون ألف وخمسمائة وخمسة وعشرون أي مليون مليونان that is 2 million ومئتان 2 million 200 247,000 يعني وسبع وأربعون ألف وخمسة وخمسمائة وخمسة وعشرون وعشرون Okay, two million two hundred and forty-seven thousand five hundred and twenty-five. One. وهي عدد الهور والكسور. أنا أفكر كي أني نالجانا ناكو أتي مانشانا ناكو. وهذا بدون التضعيفها. Okay, that is a multiplier of one ama ida kora ama ida kora ha free solat? oka we rawa ni sala uku ni kin ala hadin ma qalahu abul abbas oka nki abul abbas me meka hmm anabi atijani bi qawli fa hadha fi ghairi salat eh ni sala wonon ama fi salat aw rawa ni sala yon fatatadu afu marratayn or direct multiply by two in salla jalisan ọdún ọyọ àti ọdọ kọsálà wọn nù wà arba wà ẹ wà arba marot tí o dọ̀ọ̀bi dọ̀ọ̀dọ̀ náà dọ̀ọ̀ rẹ̀ nyọ dọ̀ọ̀nyi transform ìzà sọ̀là kọ́ ìmàn àríkà ọdún náà jẹ́ kọsálà ẹ mọ̀ mọ̀ ẹ̀hún dọ̀ọ̀ yàtọ̀ tó wà hàrà lèlfàz ọ̀dọ̀ kọsálà láì kọ̀ nyàlọ̀ kọsálà wọn nù fàyídà fàyídà kọ̀rọ̀ àhá fi sọ̀lá tìlì jàmáà ọkà àwọn amínísọ̀lì jàmáà ọ̀ yàtọ̀ kàhán fayatadọ́ afu bimi a wasamani wasamani marot like onye ọ like tutu n'onye one hundred and eight ọ eyekwo that times times times one hundred and eight so ọma ni njawa irin maani so ọkì ya nzun almaroji sabi àbí pèjọ náà mi dé ihe sọ na àbí bólúmọ náà ihe sọ na ọbọ yìí sọ kẹtẹkẹtẹ. ذاك وعلى هذا تلاتة نون من صلى مع الجماعة هنا أقصد عن الجماعة وقرأها وقرأ فاتحة فاتحة الكتاب لوك فاتحة الكتاب على حد زعم أبي العباس أنكي أبي العباس من ملوء أنكو نمكا يضرب هذا العدد أوكي Number none. Eh, and I be two million two hundred and forty-seven thousand five hundred and twenty-five on. Daar ma tansan fi mi ati wata mania. Daar tansan tans. Eh, mm, one hundred and eight. sorry wa idha duriba fiha yakhruju sanu ko kwana ni million taw taw ave no forty-two million uh, 732,000 do yinanyi 700 tuse no ana nyobo no anaika mi'atani wa ithnani wa arba'una miliyun wa sabu mi'ati wa ithnani wa thalathuna alfin wa sabu wa sabu mi'a wa hiya adadul hur wal kusur asana bi irki ewu to jɔ sani yɔ eri kɔnyɛ nɛ ɔnilɔ turo sani adahin alijanna wɔwɔ nɔn liman kɔra alifatiha marotan wahida fi sɔlati jama ɔsana amani kan Jamaa. jama dɔkai aina aina ukule atibai hada rojo izi ayaz na kakra ayaz asɔ nan iziro yɛ ni nɔ ibe nisiro yɛ ni ni to bɛɛ bɛ na titi ne hi dɛ

asumani ka asumani ka anyi ah, sa mɛ eh? ka an kee tu an kee tu mɛ yan jɔza man si ma ɛsɛ eh, ninnu ɔkò ah. wayalamu wayalamu anahu atijani kana yakizibu ala nabi sallallahu alaihi wasallam de na ɔkò ya ka ye ɔtɔ wɔn ne kye kye ko n tó mori kɛnɛ yana ɔzɛ tó ɔtɔ nɔn asumani sɔ yɛrɛ ni yɛ akyaakyaa no ɛdɛ mani abịa abɛsɛn na ni wa. ana ka ene ire ne yehu ene ena ke quran ena anwa yehu ene chu ye cha ene ye ene circumstances ana miki chi quran ye cha ene umuri do do umuri hina ituwa ana ko esu na ne daa amadu a da ka ka da da ka ka rahim allah eh rahim allah abdullah mata wa huwa wa rasulullah anhu rajim ọmụ na nawa ọmụ ayamba ya abdullahi abdullahi bụ ntụ mmiri ya esu dị ehi na itu ịnam na iko ntụ mmiri na ohi na itu adụ ntụ mmiri asị hịtụta ọbụ adị na ntụ mmiri ya ma na ebe anyị ka nwa ịrị ntụ mmiri ya mmeghe abịrị ihe nna ọbụ ehi ma ni ẹrẹ ma ni kàbẹsẹ ni wa dọọ dàbà bẹ ẹni. ino ino rube honon ene honi si duan dai kanu mavo akọ mana ka pesa ni mona kwa hi omuri hi yola doka ayo omuri hi hobi dai kuma vo omuri enu kwa na wa sho sa pesa ni yola doki qarin na ina na sabahu abul abbas ọkasị ṅụrịrịrị kwere ịba ihe ṅọdụwere sinai kabil abbas asina ba irin to ila abbas asina ba irin to muri na wa bayna ma sabata anhu alaihi salatu wassalam on sinai kai o ya to muri hive eh sahabi ne na ana jepe e na kai to muri en to ntomori ka ndị abọza abọdọ ka yes ntomori ọmara ka abịrị ọnụ ntomori ka anadọba enyere ịkụrụ ọnụrọ ndọba ya ọka sị na ịma sị gị nwere dere min hadis abi darda ini hadis abu darda ani nabi sallallahu alaihi wasallam ana ko do hono nabi be qol dan nabi o kada kan ka ayajizu ahadukum an ka ba anyo nyina na na tokumin an an fi laylatin ana kai o o iki quran ne banyo banyo na to kuma ikata acheti qur'an ne ran qalu okide na kan wa kayfa yaqra sudus alquran amma bo sikai o ka cheti qur'an to honto muri qol da ne biya kan kul huwa allah ahad ka weli kul allah ahad na vete ta'dilu sudus alquran ka obi dei dei acheti qur'an mutafaq alayhi hadithun imam buhari ọma ndọbe imam muslim ọma ndọbe ini ịma aka ụbanye na ini quran ọrịa ụbanye so ee ụbanye kulu allah ahad di anabi sallallahu alaihi wasallam dare do hono maneben ka wa hadith sahal ibn muad ibn anas al-juhani sahal sahal onore dobe عن أبيه معاذ بن أنس الجهني أو دهون مدى من أبي معاذ بن ابن أنس الجهني صاحب آه، صاحب النبي أو دهون كابو دون تومري أصحاب تومري هو عن النبي صلى عن النبي صلى الله عليه وآله وسلم أو دهون ما النبي صلى الله عليه وسلم قال كان النبي أكاكا من قرأ أو دهون أكا كل هو الله أحد أو دهون كل هو الله أحد حتى يختمها دوكا أنا بتن حتى يختمها عشر مرات دوكا وبيعون بنى الله له قصرا في الجنة ومولي بعدي منشن تنام جنة رواه أحمد إمام أحمد ومن دوبه وصححه الألباني تي إمام إمام ناصر الدين الألباني دو دو, دو صحيح حديث عن حديث عن أماني نيون so okay ani asọ́nà nù yẹ pẹ́tẹ́ Aba wey nọ na ya bịa na multiply that multiply that da do continue and multiply and him and the hunu ntu muri O bozi ka ma nyere awu ka ntu muri ai kubanye Quran. Ai ntu muri akubanye Quran. Do kisura na ka wa aka ahe oma. Ah ni babo onyi je ntu se no na sana banye tete da aka na we we you one. So ọka ọlụlụ ọlụlụ selesan asasora ma adini nọ na ọdọ ha ihu nọ na-abịa nwere nọ nam so ini point ana 1252 dọkị wamin akọidihi akọidihim ini akida nini alati hadi hadiyahu alayhi salatu wassalam ana ikọreji ozontu muri sallallahu alaihi wasallam ọnọdụ mehe ọnọdụ ekọrọ akazi mehe nye ọrejo ịnan قولهم وانا بيرا كان كان الحمد لله او مره الذي نور لجميع لجميع اوليائه انا كا او متو وي ابا ابنني وليان واحبائه اتنني onimishan alabisor omni omito itni iyenne obasoid domini ne wa ne misireten wajala al usul ilay do mori meka do do do mori hi eh ala aidihi inu bɔ inu ma dana ya inu mu wòlíì náà wòye kò àwọn mori ɛbi dòdò ni wòlíì ni wòye lekule moridin yabɔ a mozi da ɛyɛ e, ka ɛna so inu bɔ inu bi yi usul ɔno na ɔno mori yi ɛna na ɔno ri aha yi mori yi ni bihi na ɔde ekuri gu daka ebi enam enam yahu wuli onyoyin wa huwa ila al khusran odo na ke inihi ona oh, no wal halak bona na halaka abun ah, soyir zona soyiron izona izona na bare ma to wono oh, izona oh, ni duka ono bare wono odo na mihi ono na halaka ah. so omanini Arima maktabu shabiya volume One page Two. ati Arima hosa ishraf maktab al buhuth volume One page Two. 49 so adai da ko wamin ha inani ne nguri chono qawluhum ono wa ire kono le kan ko man sodda an torikihim ono e kono man ka ba man ni o ko na abo guba do le ka ngoni torika ni eh da ka da ka torika ni do dan eh eh eh isa ba mo na ka ni sọk waarọdọ an an an janabihim dezi kai dai kọdọ nọ ọ na akwado na de wa ni ọyị ba ba na aka he ni den den na ya ni mi dai ka ọyị akwado ahụrọ na enwu awa da iri a de na leba na ka harin mare ma wana ni ka we isa we na anke ma ka ya baka ọdọdọ ọdọdọ ya nwere ka ya ọkọ nna ama ni ọnna ama ni ọnna ama na amị anke nwa eze ni ama anke nwa ọnna ama na dọmọ na na hu fi dunia ahịrọ obe etu nọ musiba be etu ọzọ nọ ịne ha na ama kiyama kula azabi abụọ ya bem ọnụ ọya ịne ha wọ ama atabi halaka ani so anọ atụrụ ịta

enyi enyi mkatọ n'onye nkutu yi agwa bọ oyisere ayi mana inu omori ya pako na oshori sema ndosi jesus kara ata bọọlụ na abịa ka ene na ọsha ire ira den ni ntu hụ na numure na oshori sema ndosi jesus kara wa na etu ọdaka ahụ na na ka oyize na etu ya enyi nkutu yi ọna ọma wọta iri ahịa omori asa omori na meewa ka enu e na nu ha kara ka eji ọzọ na akọ ɛyɛ abɔ ɔnɔ mɛgyɛn de aka ɔmu na wɔhwɛ san so sika sikara yi akoba so mo ni mmiri no yi waka enuri lɛ ka na aka hɛ ɔma ne ka ɛsɛ mo de ɔsɛ yɛ kaba ɔmu de bi yanni kada ako mu no ɔmu ɔmu ansi tu no ɔka ɛsɛ ma ne mo lan so ɔmu de ɔmɛ yɛ amɛta yɛ sɛ ne da di ɛdɛmɛrɛ no ɔmu de ɔnyɔ ɛsɛ dɛ de ɔmu de ɔba ahyɛ ɔbɛ and then ɔmu de na atɔle hyɛ damara na ka ɔba ahyɛ mu vene ka ɛnwere ne nika, ka ɔre omuli obede o anyulo omuli o kadara ehun oyi agobe ase ase da lo lo ka he ile no bi wala e yo bonyele bo eh, oh, na adam di di da di chiri adam wan agobe da so da hun na because o e ka o ka ya da amọ̀lẹ́ to yẹ so inshallah agogunmẹ jẹ ajẹ ní ní point fifty three di ọ̀họ́ di àkànní point fifty four inshallah ka àyàlá pàtàkì náà so mórí ọ̀nà bọ̀ ọ̀pọ̀ni ọ̀ni ọ̀pọ̀ni àwọn àná mórí mee ọ̀dọ̀ ọ̀sìn mẹ́ àǹfààní mórí ọ̀nà asọ́mọ̀ ẹ̀rẹ́ kọ́kọ́ yìí náà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 اللهم ارد عن الخلفاء الاربع وزراء نبيك دول قدر الدالي والمكان العالي ابو بكر الصديق وعمر الفاروق عثمان ذي النورين وعلي ابو الحسنين وعن الصحابه اجمعين وعن التابعين وعن تابعي التابعين ومن تبعهم باحسان الى يوم الدين اللهم ارد عنا ما هم بمنك وجودك وكرمك وبرحمتك يا ارحم الراحمين يا رب العالمين سبحان ربك رب العزه ما يصفون وسلام